لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا مع الفائزين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 bẹ́ẹ̀ sì ni kò fi àìdá kan sílẹ̀ eléyìí tó lè mú kí ọ̀rọ̀ èèyàn kọ́ má da àyàfi kọjá púpọ̀ fún ni ó sì lè ní jìnnà sí nínú dáadáa dáadáa eléyìí tí ẹ̀sìn Islam eléyìí tó mú wa fún wa òun náà ní siwak rínrin pákò pákò rínrin nínú òfin ọlọ́run ọba wa ní ti ń jẹ́ pákò òun náà ní igi igi kan tẹ́rẹ́ eléyìí tí èèyàn máa ń lò láti fi fọ eyín rẹ̀ láti fi fọ èrìgì rẹ̀ láti mú kí ẹnu kó má eléyìí ó lè wáyé pẹ̀lú pákó ó sì lè wáyé pẹ̀lú nǹkan mìíràn gbogbo níta bá lò láti mú kẹ́nu ó má kí òórùn burúkú kó má máa jáde lẹ́nu eléyìí ni wọ́n ń pè ní asiwak nínú òfin ọlọ́run ọba wa kí wọn á ní ìdájọ́ ká máa lò kí ní ìdájọ́ kí mùsùlùmí orí ipò ń lò ìdájọ́ rẹ̀ onáni kí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam onáni kárin pákó ní gbogbo àkókò kódà tó fi dórí ẹni tí ń gbààwẹ̀ òun náà sunna ni ike kó náà máa rìn pákó ní gbogbo ìgbà kódà kò sì pé ní ọ̀sán àwẹ̀ ni ṣáájú kótó di kóòrùn yẹtàrí àbí lẹ́yìn ìgbà tó oòrùn ti pọ́ yẹ tàrí ìbẹ̀rẹ̀ ọ̀sán ni àbí ní ìparí ọ̀sán sunna anabi sallallahu alayhi wa sallam ó dá lórí pé ká máa rìn papọ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam nínú àwọn àdéhìí eléyìí tó wáyé ńṣe ló ṣe wá lójú kòkòrò láti máa rìn papọ̀ ní gbogbo ìgbà kò sì dá ìgbà kan sí pé ìgbà báyìí yàtọ̀ sí ìgbà báyìí pàápàá jùlọ fún aláwẹ̀ kò sí ìgbà kan tí anabi sallallahu alayhi wa sallam tó nígbà náà ló lè rún pákó yàtọ̀ sí ìgbà kan eléyìí túmọ̀ sí pé níta máa kà nínú àwọn tíra fíkìú kan níbi tí àwọn olùmọ̀ ti ń sọ wípé ẹni tó bá fẹ́ rún pákó tó bá sì pé ń gbààwẹ̀ ó tọ̀nà ó sì dá ìpè kò ṣe bẹ́ẹ̀ ṣáájú kó tó di pòrùn yẹ̀tàrí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó rùn bá yẹ̀tàrí tán kọ́ wọ́n ní kọ́ tọ̀nà ó sì takò súnà anabi sallallahu alayhi pé kéèyàn ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò múnádóko kìí sì sọ̀rọ̀ kan eléyìí téèyàn lè gbára lé àbí téèyàn lè fẹ̀yìntì rárá nítorí pé àwọn hadith tó tọ́ka sí pé súnà òun náà ní karùn pákó àwọn hadith yìí dá lórí pé súnà ní ní gbogbo ògbà bẹ́ẹ̀ ṣáájú kó tó di kóòrùn yẹ̀tàrí àbí lẹ́yìn ìgbà tó òrùn yẹ̀tàrí fẹ́ni tí ń gbàwẹ̀ àbí ẹni tí ó gbàwẹ̀ wọn náà gbọ́ hadith eléyìí tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi tó gbé jáde nínú tírà rẹ̀ mu'allaqan bi sighatil jazm ní n tó gbérò gba ọ̀nà kan tó lágbára imaamu nasa'i rahimahullah ọ̀nà sì gbé jáde nínú tírà rẹ̀ sheikh al-albani rahmatulahi alayhi wọ́n sì ní ọ̀nà tí adéte gbà wá igbógun rege anabi sallallahu alayhi wa sallam ọ̀nà as-siwaku matharatun lil fami mardatun lil rabb amadekẹnu ọma asimamuni rí ìyọnu ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọn náà wò wọ tó bá sì kéèyàn bá máa rún pákó èèyàn rí pé ẹnu òun má á rí i pé nígbà tá a bá fẹ́ báyàn sọ̀rọ̀ ẹ̀ǹtí onítọ̀hún tí ó kọ́kọ́ rí lára wa nígbà tá a bá ń bá a sọ̀rọ̀ òun náà ní ojú wa pàtàkì jùlọ ẹnu níbi tọ́rọ̀ ń gbà jáde ẹ̀ẹ́rì. Eh, téèyàn bá jẹ́ ẹni tó máa ń rún pákó ẹnu rẹ̀ á mọ́ jọjọ ẹni tó ń wọ̀ á rí i pé eyín ẹnu rẹ̀ ó funfun ní kín yàtọ̀ sí ẹni tó ṣe wípé kì í rún pákó pípọn lè yín irú wọn á máa pọn tí èèyàn wàá pọn mọ lẹ́nu tó náà máa fẹ́ fọ́ bọ́nu bí kékeré dé tó ń fi ọwọ́ rẹ̀ bo ẹnu rẹ̀ nítorí pé eyín yẹn ọpọn kankan ni bí eyín ọ̀daràn eléyìí ò dáa tó ìwọ mùsùlùmí ṣebí ìwọ gbọ́ Ọlọ́run ọba gbọ́ ba ló ṣe wá gbà ikekẹ́nu rẹ̀ ọjọ́ ẹni tí ọmọ pọ́n kéyìn rẹ̀ ọjọ́ ẹni tí ọmọ pọ́n ẹyin tí ò ní ṣe wò lọ́ọ̀kan eléyìí gbòòrò jáì torí di eléyìí tí wọ́n bá ti mà ipe karùn pákó a máa jẹ́ kí ẹnu ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi ṣeré kò sì fi rárá ní gbogbo tó bá yẹ ọrùn pákó mùsùlùmí ọba mímẹ́ni kò sì ní lọ́dọ̀ àyàfi tó bá má ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ẹ̀sìn mọ́tótó sì ni gbogbo ntí ó mú ni mọ́tótó iná ló pe ni lọ sí díẹ̀ gbogbo ntí wàá sọ ni dọ̀mọ́ra yìí táwọn èèyàn máa sá fún Islam lé ní jìnnà sí i mardatun lirab kárùn pákó amajari ọ̀nà ọlọ́run kò sẹ́nìkan nínú wa àyàfi kọjá pé nífẹ̀ẹ́ sí pé kí ọlọ́run ọba kó yọ́nú sóun ara ń téèyàn máa wá sí téèyàn fi gbá ìyọ́nú ọlọ́run ọba pàdé òun náà ní kéèyàn máa rún pákò ọwọ́ nínú àdéhìí míì ilé tí Bukhari àti Muslim tó agbèjáde nínú tíra wọn anabi sallallahu alayhi wa sallam òní lawla an ashqa ala ummati la amartuhum bis-siwak inda kulli salah tí ìbá ṣe kí n má bàa la wàhálà bọ àwọn àjọ mi lọ́rùn sẹ́ni ìbá pa wọn lẹ́sẹ̀ pé kí wọ́n máa rún pákò ṣáájú gbogbo sọ́láàtì nítorí pé nígbà tí wàá dúró tó ń ṣe sọlẹ innama tunadi rabbak níṣẹ lọ ń bọ lọ́wọ́ ọba lọ ń bá ní gbólóhùn jẹ́jẹ́ ẹni tí wọn bọ lọ́wọ́ ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ níṣẹ lọyẹ kápẹ́nu rẹ̀ má dáadáa gẹ́gẹ́ bí aṣọ rẹ̀ ti ṣe má dáadáa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn pé kọ́kàn rẹ̀ náà kọ́ má dáadáa kọjá pé sọlá tiẹ̀ kìí ṣe àwọn èèyàn tí ń wọ ń ṣe fún ọlọ́run لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة tí ìbá ṣe kí n má bàa la wàhálà bọ̀jọ́ mi lọ́rùn sẹ́ni bá pọ́n aláṣẹ pípọ́n márùn pákó ṣáájú gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kò mọ ìtumọ̀ sọ̀láàtì tá à ń ṣe yìí ọkàn kà kún yín pé wọ́n ń ṣe wọ́n sì ní kéèyàn náà máa ṣe lèmi náà ń ṣe ń ṣe irú àwọn eléyẹn wọn ò lérè ń jẹ kankan lára sọ̀lẹ́ẹ̀ nítorí pé aláìmọ̀kan lásán ni wọ́n wọn ò sì méjì kàn sọláàtì ìjọsìn ní fọlọ́n nígbà tí wọ́n dúró tó ń ṣe sọláàtì yẹn ńṣe lọ́n bọ́ lọ́wọ́ bá ní gbólóhùn jẹ́jẹ́ àǹfààní lélẹ́yìí fún mùsùlùmí eléyìí tí ò sí fún káfíìrì ìwọ́n dúró níwájú ọlọ́run ọ̀nbọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀ràn ayọ̀ ló jẹ́ ike kó o dúró tìmára tìmára tìmátótó tìmátótó ní kọ̀kọ̀ rẹ àti ní gbangba rẹ lawla an ashqa la amartuhum bis-siwaki inda kulli salat tí ì bá ṣe kí n má bàa lọ wàhálà bọjọ mi lọ́rùn sẹni bá pa wọn láṣẹ kó wọn máa rún pákó ṣáájú gbogbo sọláàtù kọ̀ọ̀kan àwọn olùmọ̀wá nípa ṣẹ̀ríà wọn ni lam ya'muri an-nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam bis-siwaki jazma wa innama amara bihi nadba tá a bá wọ adéte arikwa sallallahu alayhi wa alihi wa sallam kò pani láṣẹ pẹ̀lú kíkà máa rún pákó ní ètò jẹ́ ọ̀ràn èèyàn eléyìí tó ti pé téèyàn bá kọ̀ láti ṣe èèyàn lẹ́tọ̀ọ́ sáti kàbùkù ṣùgbọ́n ń ṣe ló pa á láṣẹ láti ṣe níṣẹ́ tó ṣe pé ẹni tó bá ṣe yọ lẹ́tọ̀ọ́ sí káyìn yàtọ̀ sẹ́ni tó bá pàtì tó ṣe pé àná èyìn àṣìní kan lábùkù torí ẹ̀ táwa lẹni náà tí ò fẹ́ kọ́ lọ́wọ́ bó yín o tálẹ́ni náà tí ò fẹ́ gbalada tó pọ̀ lọ́dọ̀ Rabbil alamin olùwà ọdájú ike gbogbo mùsùlùmí pẹ́tẹ́ káàfà ní orí ipò onípákò onípákò nílé òun ṣe ń lò gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. gbogbo ògbà ńlọrọ kí mùsùlùmí kó máa rún pákò ṣùgbọ́n àwọn àkókò kan ń bẹ tó ṣe pé lílo pákò Islam ó ní ọkàn pa ju àwọn àsìkò yòókù lọ. tẹ́wọ́ gbọ́n àwọn àkókò eléyìí tó yẹ kí mùsùlùmí ọmọdútó pọ̀ òrùn pákó nínú wa alákọ̀ọ́kọ́ nínú wa òun ni inda al-wudu ní ìgbà tó fẹ́ẹ́ sẹ́lù àlá eléyìí à ń bẹ nínú tó ká mójútó àsìkò tó bá gbómi kalẹ̀ pọ̀ fẹ́ sẹ́lù àlá gbìyànjú láti rí i pé ṣáájú àlọ́ yìí pákó náà al ní gbogbo téèyàn bá jí látọjú oorun nítorí wípé àsìkò tó sùn yẹn oríṣiríṣi àwọn tọ́ ó lè máa dà jáde lẹ́nu rẹ láì jẹ́ pọ́ ọmọ eléyìí tó ṣe wípé wọ́n ń pè ní lala ṣé ìwọ mọ̀ pé lala yẹn ìtọ̀ ni ìwọ sì ti mọ̀ pé ìtọ̀ ẹnu rẹ kò sí bó ti lè jẹ́ pé ntọ́ ń jẹ sẹ́nu rẹ dùn tó àfi kó jẹ́ pé ìtọ̀ ẹnu rẹ yóò máa rùn òórùn burúkú ni torí di eléyìí ní gbogbo ìgbà tó bá ti jí lójú oorun wà á rùn pákó gẹ́gẹ́ bí ṣe anabi muhammed sallallahu alayhi wa sallam tó ṣe pé ńgbà tó bá jí lóru gbogbo ìgbà tó bá jí lóru àkọ́kọ́ tó máa fi bẹ̀rẹ̀ òun náà ní kó rùn pákó bákan náà èèyàn lè wà kọjá pé gbogbo ìgbà iná ìlànà rẹ̀ ọmọ àrùn òórùn tó dáa àkókò kan bẹ nínú ìgbésí ayé tẹnu rẹ̀ ọmọ àrùn òórùn tí ò dáa tí wọ́n gan alára tọrọ ra gbọ́wọ́ síwájú ẹnu rẹ̀ tọrọ ra mísì nígbà tó o bá mí sí tó rí pé oorun yóò dà èmi gan-an ń lè ṣe sùúrù láti fara da oorun yìí báwo wá làwọn èèyàn míì nígbà tó oorun ẹnu rẹ bá ti yí padà báyẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó gbìyànjú láti rí pé o mú oorun burúkú yẹn kú o bákan náà nígbà tí wọn bá fẹ́ kí alukur'an afẹ́ wípé ṣáájú rẹ oorun pákó bákan náà ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe sọlẹ́ẹ̀ afẹ́ pípé kò rún pákó ẹ̀bù síwájú náà àdéhùn tó síwájú. bákan náà nígbà tó bá fẹ́ wọnú masjid kápò ti sàlùwàlá ti pẹ́ àlùwàlá yìí ń bẹ ó sì ti pẹ́ tó ti ṣe ọwọ́ afẹ́ wọnú masjid ọ̀dà pípé tó wọnú masjid kò rún pákó kó tó di wọnú masjid torí pé masjid ilé ọlọ́ọ̀ni ó sì mọ̀ pé nínú ilé ọlọ́ọ̀n wàá ṣe sọ̀láàtù nínú ẹ̀ bẹ́ẹ̀ sì ni sọ̀láàtù yìí a ní bí bọ́lọ̀ wọn bá ní gbólóhùn jẹ́jẹ́ ni bákan náà ní gbogbo ìgbà tó bá fẹ́ wọlé rẹ fẹ́ wọnú lé rẹ àkọ́kọ́ tẹ́ kó fi bẹ̀rẹ̀ òun náà ní kó rún pákò nítorí wípé àwọn àdéhìí tó síwájú yẹn wọ́n tọ́ka sí bó ti ṣe jẹ́ ohun tó máa mú kẹ́nu èèyàn má tó sì máa mú kéèyàn bá ìyọnu ọlọ́run ọba pàdé lọ́fàá ló fi yẹ kó jẹ́ pé àkọ́kọ́ ń tọ́wọ́ mójútó ní gbogbo ìgbà tó bá fẹ́ wọlé àbí lẹ́yìn tó bá wọlé tán òun náà ní kó kọ́kọ́ lọ yọ ẹnu rẹ kó fọ ìdọ̀tí tó bá wà ń bẹ́ dànù ó wà nínú hadith láti ọ̀dọ̀ Miqdam ibn Shurayh ọ̀nà àgbà wa láti ọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní mo bi Aisha radiyallahu anha mo bi léèrè pé gbogbo ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó bá wọlé kí ni àkọ́kọ́ tí anabi sallallahu alayhi wa sallam máa kọ́kọ́ ṣe <coughs> Aisha radiyallahu anha ó wá dáhùn ìpè kana yabda'u bis-siwak <coughs> àkọ́kọ́ tí anabi sallallahu alayhi wa sallam tí kọ́kọ́ máa ṣe ní ìgbà tó bá wọnú ilé rẹ̀ kó náà ní kó máa rún pákò alimami muslim rahimahullah ń ló gbà wá bẹ́ẹ̀ ni nígbà tó bá wọlé rẹ̀ ẹ̀kẹ́nu rẹ̀ kọ́ máa rún ọrùn burúkú pápá jùlọ wọ́n tó níyàwó nígbà tó bá wọlé tẹnu rẹ̀ ń rún ra ẹ̀ o sì fẹ́ báyàwó sọ̀rọ̀ ìyàwó wa rí pẹ́nu rẹ̀ rùn òun ń tàdí mẹ́yìn bẹ́nu rẹ̀ ti ṣe rùn ní ń tàdí mẹ́yìn bẹ́nu rẹ̀ ti ṣe rùn ní ń tàdí mẹ́yìn wọ́n á fa kíkọ́rí ọmọ sọ́kọ́ lẹ́kọ̀ọ́ tó bá pọ̀ ni tani ń bọ́ sọ̀rọ̀ tó ń sa tani ọba sọ̀rọ̀ tí ò ní alẹ́ ni tí ń bá sọ̀rọ̀ ẹnu rẹ̀ ọkọ rẹ̀ mẹ́ni ẹlẹ́nu torí di eléyìí ọ̀dọ́wọ́ rẹ pé kò mójútó ẹnu rẹ wọ́n tanra rẹ jẹ ìwọ náà mọ̀ pé tó bá ṣe pẹ́nu ìyàwó rẹ ló bá rùn wọn náà ò ní farada wàá kó fún ni wàá kó fún débi ipò náà gbà báwo wà lẹnu tiẹ̀ ṣe lè rùn tó kẹlẹ́nu kó mójútó ẹnu ẹ̀ gbogbo ẹni tọ́lọ́mù bàbá fún lẹ́nu kó mójútó ẹnu ẹ̀ ẹnu rẹ̀ gbọ́dọ̀ máa rùn ráì pé kìnnì. bákan náà nínú àwọn àkókò eléyìí tó yẹ kéèyàn mójútó rúnrún pákó nínú ẹ̀ òun náà ní í pé ní ìgbà tá a bá ti dákẹ́ tá a bá dákẹ́ pọ̀ tá a sọ̀rọ̀ tó bá ti dákẹ́ púpọ̀ láì sọ̀rọ̀ ó rún pákó nítorí pé dídákẹ́ jẹ́ púpọ̀ àmọ́ àjẹkẹ́nu òórùn bẹ́ẹ̀ náà ni nígbà tó bá ti sọ̀rọ̀ tó bá ti pọ̀ jù ti pọ̀ jù nu méjèèjì yẹn wà á mójútó ipò pákó láàrin wọn. bákan náà owó dengue nígbà tó owó dengue ọwọ́ afẹ́ eyín rẹ síwájú dengue orí pé eyín rẹ pọ́n kókókó subhanallah àyàfi bíi tẹni tí ń tètè wá pákó kọ́ ọ lọ fi fọ eyín rẹ̀ bẹ́ẹ̀ ni yẹ́n bá ti ṣe wí ṣáájú anabi sallallahu alayhi wa sallam kana idha qama min al-layl yashusu fahu bis-siwak tó bá dìde lóru àkọ́kọ́ ní tó kọ́ máa ń ṣe wọn náà ní kó máa mú pákó láti fi fọ ẹnu rẹ̀ alimami al-bukhari àti muslim ló gbà wá àti mà ike mùsùlùmí làwọn wọn lọ sí pa á láṣẹ pẹ̀lú kíkọ́ máa jọ́sìn fóun ní kọ̀kọ̀ àti ní gbangba lọ́sàn-án àti lóru ní jàmá àti àdáṣe ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí mùsùlùmí wípé kó ṣiṣẹ́ eléyìí tí ó mùsùlùmí ọlọ́run ọba wa gẹ́gẹ́ bíi sọlẹ́ gẹ́gẹ́ bíi zakẹ́ gẹ́gẹ́ bíi àwẹ̀ gẹ́gẹ́ bíi hajj jihad pípa yẹn láṣẹ ká ṣe dáadáa kíkọ̀ fún ni láti ṣèbàjẹ́ gbogbo àwọn sẹ́wọ̀n yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó rí i pé nígbà tó wọn bá ṣe tọ́jẹ́sìn òun ṣe lórí àwòrán tó dáa jù àwọ̀ tó dáa ìmára tó pé ìmọ́tótó eléyìí tó sunwọ̀n kó rí i pé inú rẹ̀ ló ń wà tó ń fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ọba wa nítorí kí ìjọsìn rẹ̀ kó lè bàa jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa kí láwọn a máa fi fọ ẹnu wa bí kí láwọn máa lò gẹ́gẹ́ bí pákó lábẹ́ òfin ọlọ́run èyí tó dáa jù òun náà ní kọjá pé pákó là ń lò pákó yìí kó sì jẹ́ èyí tó tutù eléyìí tí ò ní máa túká nígbà tá a bá ti fi sẹ́nu kó sì má jẹ́ èyí lé koko eléyìí tó lè mú àṣẹṣe lẹ́yìn àbí lérìgì eléyìí ìnirú pákó tó yẹ ká máa lò gẹ́gẹ́ bó ṣe jẹ́ pàánà bí sallallahu alaihi wa sallam wọ́n ní pákó tó máa ń lò ó jẹ́ pákó kan tó jẹ́ pé látara arak ni wọ́n ti mú wa wọ́n ló tutù jọjọ kì í túká kò sì lé koko débi pé yọ́n máa sèyàn léṣe lérìgì tàbí lẹ́yìn bẹ́ẹ̀ náà ló yẹ kí pákó táwa náà máa lò kẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó rí ǹjẹ́ tí ẹ bá lo gẹ́gẹ́ bí búrọ́ọ̀ṣì ìfọyín àtọṣẹ ìfọyín dípò kéèyàn lo pákó tó aburú bí kò ború lópin ìgbà tó bá ṣe wípé àwọn nǹkan tá a dárúkọ yẹn àwọn náà máa ń ran lọ́wọ́ láti mú kẹ́nu ọmọ láti mú kí èrìgì kọ́mọ́ kó ìdọ̀tí jọ káhánà kó sì má jọjọ tá a bá wá rí lẹ́yìn tá a sì rí lẹ́yìn àwa wá. afẹ́ sálọ àlá òsín tó burú ike ká lo ọmọ àká wa láti fi fọ ẹnu wa láti fi gbó eyín wa láti fi gbó èrìgì wa kí ẹ bó ti ṣe wá nínú hadith Ali ibn Abi Talib radiyallahu anhu níbi títí ń sàlàyé alùwàlá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lànà ibi sàlọ̀ àlá nígbà kan nígbà tó fomi sẹ́nu ọ̀fọ̀ ọmọ àká rẹ̀ ó fi pẹ̀lú ẹ̀ gbó eyín àti èrìgì rẹ̀ eléyìí túmọ̀ sí pé nígbà tá a bá rí pákò tá a lè fi fọ ẹnu wa ṣáájú àlùwàlà kò sí ní tó burú nínú ká fi ọmọ ká wa ká fi gbé eyín àti èrìgì wa nígbà tá a máa ń ṣàlùwàlà. sọ́wọ́ ọ̀tún láwa máa fi gbá pákò mu àbí brush àbọ̀wọ́ òsì gbogbo èyí tó bá rí kò fi gbá mu sátìrì pọ̀ fẹnu rẹ ẹnu rẹ má. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله إن eléyìí tó wà fún kí a توا ká máa fọ ẹnu wa òun náà ní tó naa a máa jẹ́ kí ẹnu èèyàn ọma gbogbo èèyàn náà ló sì wò pé kẹnu wọn má nítorí pé ẹnu tẹ́ rí yẹn ibẹ̀ là ń jẹun sí ibẹ̀ náà lọ́lọ́run sì kọ́ pé kọ́rọ̀ jáde gbà sì ni oúnjẹ tẹ́ rí yẹn kò sí bó kéré àbí bó ti ń jẹ gbẹnu kò sí tàbí ẹnu ọmọ náà ni nítorí pé oúnjẹ jẹ ká máa jẹ kápá kan nínú ọmọ sáàrin eyín oúnjẹ tó ń jẹ máa òun náà ni ó ṣe sábàbí kẹ́nu ọmọ àrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sábàbí tó máa mú kẹ́nu ọrùn nígbà míì ẹ̀rí rúnrún ẹnu kìí sàtẹnu ló ti máa ń wá o rírùn tẹnu ẹlòmíì rùn àtinú ló ti ń wá ìfun rẹ̀ bóyá òun ni ó ti dégbò egbò tí wọ́n á ń bẹ nífun yẹn òun ló mú kẹ́nu ọmọ àrùn jáde nígbà tó bá jẹ́ni tí ń fọ ẹnu dáadáa tẹnu rẹ̀ sì tún rùn ó yẹ tọ àwọn ẹni tó mà nípa àtọ́jú ẹnu lọ kó wọn bọ wá nǹkan kan ṣe ṣe nígbà tó ṣe kó ń fọnu dáadáa kì í ṣe kó ń fọnu dáadáa ẹnu tó ń rùn tó àwọn ẹni tí wọn bọ mójútó ẹnu rẹ lọ má dákẹ́ o nítorí pé tó bá dákẹ́ kò sẹ́ni tí wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ kò sẹ́ni tí wọ́n fẹ́ súnmọ́ eléyìí ṣe burú jáì nínú ìgbésí ayé àwọn èèyàn bákan náà wọ́n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé aláṣẹ bóró ni wọ́n aláṣẹ bóró aláṣẹ ríranù aláṣẹ ríranù ni wọ́n wọ́n fọ ẹnu débi hin wọ́n fọ ẹnu débi ìsọnu wọ́n fọ ẹnu débi gbé òórùn kan mọ́ á jáde lẹ́nu wa kìí sọ òórùn pẹ́ẹ́nu òórùn o àmọ́ òórùn burúkú ni táwọn èèyàn fẹ́ súnmọ́ yẹn torí ẹ̀ fífọ ẹnu náà ló sì máa ń fà torí ẹ̀ tásìdìbà ti wọ nǹkan gbogbo tásìdìbà ti wọ wàhálà ni kásì fọ ẹnu kẹnu ọmọ ọmọ njẹ ká rí ìyọnu ọlọ́run ọba o yóò jẹ́ àárí ìyọnu rẹ̀ láyé yóò jẹ́ àárí ìyọnu rẹ̀ tó di lọ́la àlùkìyámà torí ẹ̀ ọ̀ràn à ń ṣe ìmọ́tótó rẹ̀ sílẹ̀ nígbà kan nítorí ọlá ńlá eléyìí tí ń bẹ fẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ọmọ ọmọ wàá sì rí ìyọnu ọlọ́wọ́n bá wa wàá bá pàdé. ọ̀nbẹ nínú àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tó sì pé wọn á máa ṣe ìgbà tó pẹ́ bí ọ̀sẹ̀ kan ẹlòmíì gan máa tó sùn kan ẹlòmíì àwọn ẹjọ́ sùn kan lọ tí ó ipò ntí ẹ ti gbàgbé ìjọ tó ń ti fẹnu kàn yín subhanallah èèyàn abúni ẹnu rẹ ọmọ àrùn rà ẹnu ọmọ àrùn rà níjọ́ tó ń bá láwọn fẹ́ fọrú ẹnu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbé bàṣẹ àkàlẹ̀ ẹ̀jẹ̀ ó kùnú ẹ̀ nítorí kíni èyí ti dípẹ̀tà gbogbo ìdọ̀tí burúkú èyí gbogbo àwọn ìdọ̀tí burúkú wọ́n ti kọ́lé sí ní kọ́rọ̀ ẹ̀kẹ́ wọ́n ti kọ́lé sí lọ́ọ̀kẹ́ yín subhanallah kíláàdé tẹ ìfọnu olójú kòkò olú òròjú ni òròjú ló ń dùn láàmú fún òtí ẹ̀ máa ń sa ní tọ́wọ́ àfikà fọnu járe ẹ̀ ń kàn bá sìkò jẹ ẹ̀ ń sa ní pọ́ńbẹ́ nínú àǹfààní rẹ náà iná ní sísá táwọn èèyàn ń fún ọ ní àǹfààní ká fọyín nù wàtí òye fọyín òrí táwọn èèyàn ń sá fún ọ torí délé láàdá tó tún pọ̀ ó tún ti fọ́ ọ̀rù nítorí pé ẹni tó máa ń fọyín torí pé yóò rí ìyọnu ọ àtàwọn àǹfààní mi bákan náà nínú wà máa rìn pákó ó ọmọ yóò sì jẹ́ kéèyàn ó ní wọ́n máa gba lẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí ò tiẹ̀ wúwo eyín ọ̀kadà lẹ̀ torí pé kì í sọnù ẹni tí ìbá ti sọnù eyín rẹ̀ ò ní lágbára iṣan tí máa di eyín mú mẹ́rìkì yóò ti lẹ̀ bákan náà fífọ eyín a máa mú kí èrìgì kó ní agbára èrìgì ò ní máa ṣẹ̀jẹ̀ ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nínú àwọn èèyàn tó sì pé tó bá fi ìgbálẹ̀ lásán tó bá fi táyín ẹ̀jẹ̀ ó máa dání nítorí pé kìí fọ yín kìí fọ ẹnu rẹ̀ dáadáa ẹnu ọmọ àrùn rà bákan náà ẹni tó bá ń fọ yín tó bá ń fọ ẹnu dáadáa ohùn rẹ̀ ọjà geere tí máa ń sọ̀rọ̀ òní jẹni tó ṣe pé nǹkan kan máa kọ lọfùn nítorí pé ńgbà tó máa ń fọ ẹnu rẹ̀ dáadáa kìí ṣe yín àti èrìgì lásán náà máa ń fọ àtún máa ń fọ ahọ́n wa náà gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó bá wà ní orí ahọ́n rẹ̀ àwọn kẹlẹ̀bẹ̀ burúkú wàá tún fọ wọn dànù jáde wàá gbádùn bákan náà ẹnì kò ní máa fọ ẹnu dada. dáadáa àyàfi kára rẹ̀ ó dá torí pé oúnjẹ tó ń jẹ sínú kò ní jẹ oúnjẹ tó yẹ pé fi ń so nítorí pé ẹnu rẹ̀ má gbogbo eyín rẹ̀ má wàá pé oúnjẹ ńgbà tí ó bá wọnú ara yàtọ̀ sí èyí tó ṣe pé dọ̀tí ló ẹnu gbogbo oúnjẹ tí ń jẹ ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn yóò lágbára nígbà tá a máa ń fẹnu wa nítorí pé àníjẹ́ ẹni tí wọ́n fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n máa sá fún ẹni tí ó bá ti ṣe súnmọ́ wọn ni dandan yóò ṣe rí sá nígbà tẹnu rẹ bá rùn kí wọ́n á ní súnmọ́ sí i tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa sún mẹ́yìn lẹ́sẹ̀ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ kọ̀ọ̀kan tìǹtìǹ bẹ láàrin ń rùn sí la hawla wala quwwata illa billah òtútù wa mú bàjẹ́ ẹ dàpọ̀ sí wíńdò à ah, bàbá òtútù mu à ah, ń tà ń gbóòórùn yín náà ni. so ìwọ wa ni ẹni tí wọn máa fi ṣàpèjúwe bẹ́ẹ̀ tí wọn bá délé wọn tún dọ̀rọ̀ rẹ̀ lẹwájú ìyàwó ká wọn bá bàbá kan jókòó náà ọkọ lónìí kọ dáa ẹnu rẹ̀ àfi bí gbalẹ̀ so sì dàbẹ ìwọ ọmọ nù sọ dàbẹ mùsùlùmí sì ni ọ bákan náà nínú àǹfààní tó tún wà nínú ká máa fọ ẹnu wa òun náà ni pé èèyàn ní máa bẹ̀rù láti bá àwọn èèyàn jókòó èèyàn sì ní bẹ̀rù láti bá àwọn sọ̀rọ̀ torí kí lóun bẹ̀rù ẹnu rí òrùn ìyàwó rẹ kò sì ní jẹ́ pé lábàádì lábàádì ni ó máa bínú tí wọ́n máa wò pé kí ni ó tún gbé dénú ẹnu rúnrún tó sì mọ kí lẹ́ẹ̀kan láàrin ọmọ kí wọn ah, gbẹnu wa kí n kíìsì rẹ kíìsì kínni ńgbà tó bá gbẹnu sí lẹ́nu àfa tí gbogbo ń tó kó sí ọ̀nà fún láti ẹnu rẹ tí gbogbo ẹ̀ ń rúra ẹ̀ wọ́n ṣe bíi two hours ẹnu sáárùn náà ni ẹnu ẹni tí ó rùn rùn nítorí ẹnu tiẹ̀ ti ń rùn wọ́n á lọ wá pálí ómò wọ́n ti ń fọ ẹnu torí ẹnu tiẹ̀ ti ń rùn orí pé nǹkan dé torí di eléyìí ká mójútó ẹnu wa o àwọn baálé baálé ẹ mójútó ẹnu yín àwọn ìyàwó ìyàwó ẹ̀yin náà ẹ mójútó ẹnu yín ìyàwó tẹnu rẹ̀ ń rùn ẹlẹ́nu rúnrún rà yìí.

eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o ǹjẹ́ wàá mọ̀ bí ìrẹ̀ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ikú oṣù táwa nínú rẹ̀ ló ń jẹ́ Sha'ban òní sì ní ọjọ́ karùn-ún nínú oṣù Sha'ban Sha'ban ó ń lóṣù kẹjọ nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam ó wà nínú hadith látọ̀dọ̀ yàrá wa Aisha radiyallahu anha Aisha nìkan Rasulullahi sallallahu alayhi wa sallam يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وآله وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان رواه الإمام مسلم ولا نبي صلى الله عليه وآله وسلم أما أقباوة فجو بيكوة نبي قاوة بيكوة ما نيشي جوكا ما أقباوة ماو أسي ما سن فجو بيكوة تدبي قاوة ما سايكوة كتيني قباوة ناسي لاما àti pé ìran nàbì sallallahu alayhi wa sallam kó gba àwẹ̀ oṣù kan kó gbà péré yàtọ̀ sí àwẹ̀ oṣù Ramadan oṣù tí mo wá máa rí i pé tí mo gbà wà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò sí àyàfo oṣù Sha'ban oṣù Sha'ban náà lásìkò àánú rẹ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ̀ tó fẹ́ iṣẹ́ dáadáa eléyìí tí ó múra àlùjáná wọ̀ tó bá di lọ́la al-qiyam àsìkò tí wọ́n máa sọ lórí borí làwọn àánú rẹ̀ yìí gbà wọ́n á máa gbà pẹ̀lú àníyàn pọ́ńtẹ́lẹ́ lánàá anabi muhammed sallallahu alayhi wa sallam òun ṣe bá anabi tí ṣe máa ṣe kí wọn náà lè bá ní ládàá tí ó eléyìí lásìkò tó yẹ kó gba àwẹ̀ rẹ̀ kìí tó ṣe tó kọjá yẹn tó ń pè ní rajab torí pé anabi sallallahu alayhi wa sallam kìí ṣe bẹ́ẹ̀ iná ló gbọ́ yẹn láti ẹnu aisha radiyallahu anha wọn lànà bisalòlá àṣẹlẹ kì í gba àwẹ̀ oṣù kan pé sí ramadan àkókò tuntun a máa ń gbàwẹ̀ nínú nínú rẹ̀ òun ṣàbàn ṣàbàn náà la wà nínú rẹ̀ ọwọ́ nínú ẹgbẹ́ àwa mi lọ́dọ̀ ìmáàmù mùsùlùmí yìí kan náà aisha ni walam arahu sa'iman fi shahrin qat akthara min siyamihi min ṣàbàn kana yasumu ṣàbàn kullah kana yasumu ṣàbàn illa qalila èmi ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ṣe wípé ó máa ń gbààwẹ̀ lóṣù kan láwẹ̀ tí ó pọ̀ jọjọ bí ètí máa gbà lóṣù ṣàbàn kódà nígbà mi gbogbo oṣù ṣàbàn ló máa ń gbà nígbà mi ẹ̀wẹ̀ a máa gba ṣàbàn yóò dín díẹ̀ kù nínú ẹ̀ torí ẹ̀ ìwọ tó fẹ́ ṣoríire tó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ eléyìí ti máa ṣẹ́kù lọ́la gbẹ̀ndẹ̀ gbìyànjú láti rí pọ̀ gba nínú oṣù yìí eléyìí tó rí ládàá lọ́dọ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ pé gbogbo ẹni tó fẹ́ kódà kó sepọ agbájọ kan fìjọ kan lẹ abótí ẹgbájọ kan abọgbájọ méjì sẹni tó wá ń ṣe bẹ́ẹ̀ yẹn kò burú pípé tó sùn bá dá méjì kó tó máa gbé tó bá lágbára nínú rẹ̀ lọ yàtọ̀ sẹni tí o bá gba kankan tó sùn ìbá fi dá sí méjì kọtọ súnà pé kọ gba kankan mọ́ ẹnikẹ́ni tó bá kùnà láti gba kankan nínú oṣù sàbẹ́ẹ̀nì tó fi dijọ́ kẹẹ̀ẹ́dógún oṣù bídà ni kò tún gbà wẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti ń gbà nísìn kọ́dà kó ṣe pé alhamis àti ethnain nìkan ló ń gbà kó orúkọ ọmọ àgbà bẹ́ẹ̀ tó so fi parí ṣùgbọ́n ẹni tó ṣe pé kò ṣe kankan tẹ́lẹ̀ ọkàn lọ jókòó tẹ́tẹ́rẹ́ ni ń retí kó so ọ̀dá méjì lọ́wọ́ abẹ́rẹ́ á sọ pé ti ń ṣe yẹn kọ́ àdáda lẹ̀ ọ̀tà kò súnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa pé tó sùn bá ti dá sí méjì fẹ́ni tí ò bá gba nǹkan káwá ṣọ́ra fún àwọn àṣìṣe eléyìí táwọn èèyàn máa ń ṣe nínú oṣù yìí báyìí nínú àwọn àṣìṣe tí wọ́n máa ń ṣe nínú oṣù yìí tọ́já sí àdádálẹ̀ òun náà ni sọ̀láàtì kan tí wọ́n ń pè ní as-salatu al-alfiyya as-salatu al wọ́n bá di ìdajì oṣù Sha'ban ìní àwọn máa ń ṣerú sọ̀láàtì bẹ́ẹ̀ al-imam rahimahullah nínú tírà rẹ̀ tadhkiratul mawdu'at ẹjẹ ara yín létí nípa àwọn hadith tó jẹ́ ọ̀rọ̀ nínú tírà ó kọ tírà àwọn oúnjẹ báyìí wọ́n ní sọláàtì tí wọ́n máa ń ṣe yẹn ní ìgbà tó sùn yìí bá dá méjì wọ́n ní mimma uhdith ọ̀nbẹ nínú àdádálẹ̀ nínú àdádálẹ̀ ni bàbá ṣerú ẹ̀ wọ́n tara ẹ̀ jẹ́ ìtọ́jọ́ nàgẹ́ mélòó ló ti ṣe ń bẹ́ẹ̀ tọ́wọ́ àmọ́ tẹ́ra rẹ jẹ ọmọ lọ sí bídà ọmọ kó ìyàjẹra rẹ lórí irọ́ ìyàlárí láyé ìyàlọ́run sọláàtì yẹn wọ́n ní ọgọ́rùn-ún rákà ni ẹ wò nǹkan mẹ́ ọgọ́rùn-ún rákà ọgbà ẹ náà ló sì jẹ́ pé àwọn tó ń ṣe bídà àwọn tó ń ṣe kèfèrí wàláhì gbogbo wọn gbà nínú wàhálà gbọ́n àwọn àtúnṣe wàhálà tán wọn ò ní ní ládàá wọn ò sì tún ní ní ládàá ọgọ́rùn-ún rákà ni wọ́n ní lórí rákà kọ̀ọ̀kan wọ́n máa ké sátì àtàn wọ́n ké kúlú aláwọ̀ mẹ́wàá ẹ̀wọ̀n nǹkan mẹ́ ònkàlùkù ọgbà ké sátì àtàn kúlú aláwọ̀ mẹ́wàá kúlú aláwọ̀ mẹ́wàá kúlú aláwọ̀ mẹ́wàá lórí rákà kọ̀ọ̀kan ni wọ́n ṣe pè é ní sọ̀láàtù ẹgbẹ̀rún sọ̀láàtù ẹgbẹ̀rún ọgọ́rùn lọ́nà mẹ́wàá lọ́nà mẹ́wàá torí di eléyìí má bàa wọn ṣe o wọ́n ní sọ̀láàtù yẹn jàmáà ni wọ́n máa ń ṣe é nígbà tá a ṣe wádìí hadith kan mú alátọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àyàfi kó jẹ́ hadithun da'if àbí hadithun mawdu hadith tọ́lẹ̀ àbí ìtọ́ ẹ̀kọ́ parọ́ rẹ̀ má nàbí wa muhammad sallallahu alayhi wa sallam alḥafiz alciraqi rahimahullah ó ní hadith salati laylati nus baatilun wọ́n ní hadith tán gbà wá nípa pé fi ìdajì ṣàbáni ká fi kí hadithi kan tí o tiẹ̀ wúlò rárá ni kò sí. alimami ibn al-jawzi rahimahullah nínú tírà rẹ̀ al-mawdu'at wọ́n dárúkọ hadithi inú rẹ̀ pé inú hadithi tán parọ́ rẹ̀ má nàbí muhammad sallallahu alayhi wa sallam ní anabi ọ̀sọ́. tọ́ hadithi kan tó wá wá eléyìí tí imaamu ibn majah tó gbé jáde nínú tírà rẹ̀ wọ́n ní wọ́n sọ pé wípé idha kanat laylatun nasf faqumu laylaha wa sumu naharaha ike tó bá di ní òru ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Sha'ban òru rẹ̀ o ẹ dìde máa ṣẹ̀sìn fọlọ́n ọba nínú ẹ máa ṣe sọ́láàt ọ̀sán rẹ̀ o ẹ fi gbààwẹ̀ hadithi yìí hadithun da'if hadithi tó lẹ́nu ẹnìkan bẹ nínú àwọn tó gbà wá uttuhima bil wadu' wọ́n fẹ̀sùn kàn pé torí délé kò tún sẹ́ẹ̀rì ń bi eléyìí náà bákan náà ọ̀rọ̀ kan tún wà tó ní wọ́n ní tó bá di ní òru ìdajì ṣàbánì rákà mẹ́fà péré lẹ́yìn òkè pẹ̀lú àníyàn yìí pé a fẹ́ ti àdáwó dànù a sì fẹ́ bẹ́ẹ̀ lọ́n kẹ́mi ogun a sì fẹ́ bẹ́ẹ̀ lọ́n ké nínú rẹ̀ láàrin gbogbo yàsín kọ̀ọ̀kan àmàṣàdúrà láàrin rẹ̀. hadith yìí ọrọ yi kò sí ẹ̀rí kan tó mú wa àdádálẹ̀ Al-Ghazali nínú tírà rẹ̀ Ihya Ulumuddin ó ní ọrọ yi tó ń ti bí àwọn oríṣiríṣi ìrọsì kúnnù tírà yẹn láwọn ọ̀rọ̀ tí wọ́n pa hadith ànábì ní tí náà wádìí yìí ohun rí kan fún yàtọ sí pé àwọn àwọn wọn máa a fẹ́ kò sí nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà àdúrà tí wọn tún máa ń ṣe ní ìdajì ṣàbán yìí àdúrà yaadalman gbogbo àdáda lẹ kò sí nínú lànà anabi muhammad sallallahu alayhi wa sallam oṣù ṣàbán ńlọwọlé yìí o lẹ́yìn rẹ̀ rọmọgán ni ó tẹ̀lé o ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí. gbaya lọkùnrin àbí lóbìnrin tó ṣe pé gbèsè tó síwájú ń bẹ lọ́rùn rẹ̀ àbí rọmọdọ́nà tó ti síwájú ètò síwájú àwọn gbèsè tó dájọ yìí ǹjọ́ wo ló rò pé ọ̀fẹ́ dá wọn jọ dà ǹjọ́ wo ló tó wọn àbọ̀ ń dá wọn jọ dejọ́ gbẹ̀ndẹ̀ kò sí láti kankan jọ a gbélé ayé ṣe yìí ńlá lọ kéré rẹ̀ tó bá dejọ́ ṣáájú kí rọmọdọ́nà mi ò tó bọ́ lórí ẹ̀ nínú òfin ṣẹ̀ríà islam ẹnikẹ́ni tó bá jẹ gbèsè rọmọdọ́nà kan tó bá fi lè lọ lára tí rọmọdọ́nà mi bá fi lè wọlé tá a wá ṣèwádìí tá a rí pọ́n ló fi falẹ̀ tí rọmọdọ́nà mi fi dé bá a yàtọ̀ sí pé yóò san àwẹ̀ wọn yẹn padà yóò tún máa bọ́ aláìní kọ̀ọ̀kan pẹ̀lú àwẹ̀ ojoojúmọ́ eléyìí jẹ́ ẹ̀san fífáwẹ̀ falẹ̀ tó fáwẹ̀ falẹ̀ kárántí pé ìjọ tó bá ti lọ nínú gbèsè ayé wa òun ti lọ omi ìta wà nínú rẹ̀ yìí náà àtijáde tiẹ̀ náà ti súnmọ́ káwá sẹgbára láti rí i pé gbogbo ohun tí ò ní jẹ́ kárọ́ náà gbàjọ́ gbẹ̀lẹ̀ alkiyama àtètè sọ̀nà tá a fi bọ́ lọ́wọ́ láyé ń bì láì ká má sọ àwọn ìyàwó wa gbogbo ọ̀pọ̀ nínú àwọn obìnrin àwọn tó ṣe pé àwọn náà ló máa sábà ń gbé gbèsè Ramadan ká ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kì ìyàwó rẹ̀ léèrè èwo ni ń bẹ lọ́rùn rẹ nínú gbèsè àwẹ̀ èwo ni sì ń bẹ lọ́rùn rẹ nínú gbèsè ọ̀sọ́lẹ̀ pàápàá jùlọ ẹ máa kíyèsí àkókò tó mìíràn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan oṣù sí àtòkókò tí ń parí nǹkan oṣù sí wàláhì ọ̀pọ̀ nínú àwọn obìnrin tó pé gbèsè àwọn sọ̀láàt sọ̀láàt sọ̀láàt sọ̀láàt wà lọ́rùn ẹ̀ ọlọ́run ti ṣàforíjì fún o wípé kọ́ máa ṣe sọ̀láàt nígbà tí ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n gbà tó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan oṣù sí báyà sọ̀láàt ti jọ yẹn àkókò rẹ̀ ti lọ kò tí ṣe é kí nǹkan oṣù tó dé sẹ́wọ̀n kí gbèsè sọ láti yàn jẹ́ ìgbà tó parí nǹkan oṣù sí bọ́yọ̀ parí nǹkan oṣù kó tó di pòórùn wọ̀ ìgbà tó wọ̀ ẹ̀tán sí àsìkò magrib ti kọjá yọ̀wọ̀ wọn pé magrib lòun ó ṣe òun ní ṣe aṣù sẹ́wọ̀n kó jẹ gbèsè aṣù mi náà ọlọ́wọ́ bí tọ́ba àtijọ́ gbẹ̀ndà òkèèyàn ìwọ ọkọ tó ṣe kíkò sí ntọ́kàn ju kọkàn mọ́ tú ìyàwó rẹ lọ ìgbà tó bá wù ọ láti tú rẹ ìgbà náà lọ́mọ̀ pọ̀ níyàwó òní bí léèrè kí ni gbèsè ọlọ́run ti ń bẹ lọ́rùn rẹ nítorí pé ìwọ ohun afúnṣọ́ níyàwó rẹ jẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run sì gbé ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọ ń bẹ nínú àwọn obìnrin tó ṣe pé láàwẹ̀ tó kọjá kò tí ẹ̀ sí bóbìnrin ṣiṣẹ́ ṣe náà ni tí ó lè gba gbogbo àwẹ̀ tán ọjọ́ gbèsè àwẹ̀ ó bí léèrè ó sì rán lọ́wọ́ bí ó ti ṣe gbà á kọ̀kan oníyà tí ọjọ́ ọ̀kan kò sí kan torí pé ìwọ lòpó mú lérò fún ìwọ sì ní ẹni tá a fún obìnrin yìí sọ. So ọlọ́run bí wọ́n lè rí tọ́wọ́ ajọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo àjẹmọ́ ká mójútó àwọn ìyàwó wa gbèsè tí wọ́n bá jẹ́ nú àwẹ̀ já ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ti ṣe gbà á kódà kó sí pé àwọn àwẹ̀ yẹn wọ́n ti síjọ́ alhamis àtijọ́ alitnain káwa pẹ̀lú wọn kájọ máa gbà àwẹ̀ òun gba tiẹ̀ lọ́ràn yẹn èmi gba náfìlà sọ̀rọ̀ ọ̀tún torí tí rọmọkàn mi bá bá wọn lórí ẹ̀ yàtọ̀ sí pé wọ́n san àwẹ̀ yẹn padà wọ́n tún jẹ gbèsè kí wọ́n bọ́ aláìní kọ̀ọ̀kan pẹ̀lú àwẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan. bákan náà jẹ́ kí inú rẹ̀ ọmọ dùn ìwọ olùgbàgbọ́ òdodo pé rọmọkàn ń bọ̀ adúpẹ́ sọlọ kọlọ̀njọ́ bá wa láyé kọ́ bá wa láyé kọ́ bá wa láyé tó dára kọlọ̀n sì ràn wá lọ láti gbàwẹ̀

kó wá ṣe àwẹ̀ rẹ̀ náà látẹ̀wọ́gbà lọ́wọ́ wa kọ́nà wa lọ lórí àti dúró sẹ́sìn sọ́lọ́wọ́n ọba nínú ẹ̀ lóru rẹ̀ kó wá ṣe ní àtẹ̀wọ́gbà lọ́wọ́ wa kọ́ wa rántí wípé anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń fi àwọn dáadáadáa rán táwọn náà sì láǹfààní àti mà nípa àwọn dáadáadáa nínú wọ́ rẹ̀ lórí wa òun náà ní ká máa sàṣàlátù fún lọ́pọ̀lọpọ̀ àlówó tá a lè sàn anabi sallallahu alayhi wa sallam àní ọlá kan tá a lè fún anabi sallallahu alayhi wa sallam yàtọ̀ sí wípé kásá máa ṣe tọ́lọ̀ fi pa á láṣẹ náà ní máa ṣe salatu muhammed sallallahu alayhi wa sallam ọ̀hún náà ti mọ̀ pé èèyàn séèyàn tí mo bá ní mo ní nǹkan kan tí mo fẹ́ fi sí ọ láǹfààní mo lè má dárúkọ tí mo fẹ́ fi sí ọ láǹfààní yẹn ṣùgbọ́n màá sọ fún ọ pé kó o lè bá àárín nǹkan yẹn gbà ọdún mẹ́ta ló fi sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ mi bóyá yìí ò rírú ẹ̀ rí ẹnìkan sọ pé òun láǹfààní kan tó ń fẹ́ fún ọ ṣùgbọ́n ọdún mẹ́ta ló fi sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ mi wọ́n ń pè ní xidima ikú ó ṣe xidima fún ọmọ ọ̀dọ́ ní jẹ́bẹ̀ jàre ọmọ asọ ọmọ ọ̀dọ́ fún fọdún mẹ́ta ńgbà tọdún mẹ́ta bá gbé ọkàn lé lọ mú kínní wa ìdọ̀tí kan ọkàn pé gbà báyìí láàmà sí báyìí láàmà sí ọmọ ọ̀dọ́ ọdún mẹ́ta tí ọba wa fún ọrù rẹ̀ mẹ́wàá ńkọ́ ọmọ ọ̀dọ́ ọdún mélòó nù ọgbọ̀n ọdún tí wọ́n ekú lé rẹ̀ ẹ wá wo adúrà àǹfààní tí ànábì ṣe fún wa ẹ wo adúrà àǹfààní èlò làǹfààní gbà lọ́wọ́ wa rí alhamdulilayi ala ni'matil islam adúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀rẹ̀ ẹ̀sìn islam kí wọ́n á ní sọ tọ́wọ́ apò olè sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam torí ẹ ara àjọsìn tọ́lọ̀ fi pa á láṣẹ ní ká sàṣàlátù fún fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim ala ali ibrahim. إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكثرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم